ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo ẹ̀yin lànà o ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo. ẹ̀yin lànà. ẹ̀yin lọ́la o ẹ̀yin mà lọ́jọ́ gbogbo olúwa. ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àkókò mìíràn tí ọlọ́run fi fún wa láti tún pàdé èmi àti ìwọ láti lè gbọ́ ọ̀rọ̀ ìyè ní wákàtí ọ̀rọ̀ ìyè yìí mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún gbogbo ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ wa níbikíbi tí ẹ ti gbé wà tí ẹ ti gbé ń gbọ́ wa mo dúpẹ́ lọ ọlọ́run torí pé nígbàkigbà tá a bá pàdé báyìí ọlọ́run máa ń bùkún fún ayé wa mo dàgbà pé ọlọ́run yóò ṣe bẹ́ẹ̀ náà lónìí ṣùgbọ́n síwájú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí ẹ màá fẹ́ kẹjẹ́ ká tẹríba ká gbàdúrà ní orúkọ jésù ẹ ká gbàdúrà o bàbá wa àti ọlọ́run wa ẹ̀yin tó pọ̀ ní ipá àti agbára a dúpẹ́ torí wípé ẹ̀yin ni ọlọ́run wa ẹ̀yin ni ọlọ́run ọ̀rọ̀ adúpẹ́ torí pé a kọ́ wípé láìtì kọ́ṣe ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ sì wà pẹ̀lú ọlọ́run ọlọ́run sì ni ọ̀rọ̀ náà ọlọ́run afẹ́kẹ́ bá a sọ̀rọ̀ yín pàápàá lórí ọ̀rọ̀ kérésìmesì afẹ́kẹ́ òye yín afẹ́kẹ́ fi yé wa afẹ́kẹ́ jẹ́ ká mọ ìdí ẹ̀ gan olúwa tẹ́ fi wá sáyé èyí tẹ́ fi wá tẹ́ fi wọnú ayé yìí gẹ́gẹ́ bí ènìyàn tí ẹ sì di ara tẹ́ bá wa gbé ọlọ́run ẹ jẹ́ kó yẹ yín yé wa ká lè mọ̀ olúwa ká sì lè sìn yín gẹ́gẹ́ bí ọlọ́run adúpẹ́ torí pé àwọn tí ò tí ì mọ̀ yín ẹ ó tan ìmọ́lẹ̀ yín sí ọkàn wọn tó bẹ́ẹ̀ tí ayé wọn yóò fi gba ìyípadà adúpẹ́ torí pé ti ṣe bẹ́ẹ̀ o ní òpin gbogbo orúkọ yín kó di àyìn lógo ní orúkọ Jésù Kristi olúwa wa àmín ní ọ̀sẹ̀ tó kọjá a bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ tí mo pè ní ìwé àkọsílẹ̀ èyí tó ṣe pàtàkì tí a ò bá gbàgbé a kà látinú ìwé Matthew orí kínní láti ẹsẹ̀ ìkínní títí dé ẹsẹ̀ kẹtàdínlógún àti bákan náà láti inú ìwé ti ìwé ìrètí ìwé ìrètí Lúùkù orí kẹta láti ẹsẹ̀ ìkẹtàléníogún sí ẹsẹ̀ ìkejìdínlógójì nínú eléyìí ni a ti kíyèsí ìwé ìtàn ìran ti Jésù Kristi àti ìdí ẹ̀ta fi láti bẹ̀rẹ̀ láti ibi tí a ti bẹ̀rẹ̀ yẹn èyí tó jẹ́ pé kò kò fi gbogbo ara kò fi gbogbo ara jẹ́ ohun tó tí àwọn èèyàn mọ̀ dáadáa wípé ibẹ̀ yẹn gan-an ni ohun gbogbo ti bẹ̀rẹ̀ ohun tí mò ń sọ ni wípé ìdí tá a fi bẹ̀rẹ̀ láti bẹ̀ yẹn ìyẹn láti níwèé Matthew orí kìíní ẹsẹ̀ kìíní ni wípé kì í ṣe Matthew orí kìíní ẹsẹ̀ ìkejìdínlógún tàbí ìwé ìrètí Luke orí kìíní ẹsẹ̀ ìkejì ìkẹrìndínlógún ìkejìdínlọ́gbọ̀n ibẹ̀ ni ìtàn ìbí jésù ti bẹ̀rẹ̀ àbí tí a lè pè ní kérésìmesì a ti jẹ́ kó yé wa ìdí ẹ̀ tá a fi bẹ̀rẹ̀ láti ibẹ̀ yẹn a dẹ̀ jẹ́ kó tún yé wa bákan náà wípé ọlọ́run nínú agbára ńlá wọn wọ́n lo gbogbo ipá wọn láti lè fi pèsè pèsè ohun gbogbo sílẹ̀ si tí jésù kristi ọmọ ọlọ́run fi tí ó fi máa wáyé ní ọ̀nà má lè gbàgbé fún ìran ènìyàn a ṣàkíyèsí wípé gbogbo àwọn orúkọ kọ̀ọ̀kan tó wà nínú ìwé ìtàn yìí ó ṣàfihàn bí ọlọ́run ṣe jẹ́ alágbára bí ọlọ́run ṣe jẹ́ mọ́ ṣe jẹ́ alákòóso àti tí ìṣàkóso wọn tó sì borí gbogbo ìjọba àkóso ìjọba gbogbo ènìyàn àti gbogbo orílẹ̀-èdè láti mú ìfẹ́ ọmọ wọn láti mú ìfẹ́ wọn ṣẹ fún bíbí jésù kristi olúwa wa a parí ọ̀rọ̀ náà síbi wípé Paul apostoli ọlọ́run lò ó láti lè sọ̀rọ̀ pẹ̀lú ìmísí wípé ọlọ́run pàápàá ó rán ní àkókò nígbà tí ẹ̀kún ẹ̀rìn àkókò tó pé ọlọ́run rán ọmọ bíbí rẹ̀ kan ṣo sínú ayé èyí tí a bí láti inú obìnrin akíyèsí eléyìí láti inú ìwé Galatia orí kẹrin ẹsẹ̀ ìkẹrin èyí tó túmọ̀ sí wípé bíbí Jésù Kristi kò fi ìṣẹ́jú kan pẹ́ àbí fi ìṣẹ́jú kan yá ó bọ́ sí àkókò tó tọ́ tó yẹ níwájú ọlọ́run ni lónìí yìí ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ mi a ó máa tẹ̀síwájú a ó sì parí iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí ká tó tó máa tẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ ọlọ́run nípa ti àjọ̀dún kérésìmesì èyí tí à ń ṣe tí a bá lè kíyèsí nínú ìwé àkọsílẹ̀ ti lu matthew a rí wípé jésù kristi ó jẹ́ ìbátan sí dáfídì látinú ìran ìjọba ìran tó ń jọba ṣùgbọ́n nígbà tí Luke máa kọ àkọsílẹ̀ tiẹ̀ nínú ìwé ìtàn tiẹ̀ a lè rí wípé ó fi Jésù Kristi hàn gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ ìbátan sí Dáfídì gẹ́gẹ́ bí látinú ẹbí tó ti wá bákan náà a lè máa ṣàkíyèsí wípé Matthew ó rí Jésù bí ẹni tó jẹ́ ìbátan ó ṣàpèjúwe Jésù gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ ìbátan sí Sólómọ́nì àti pé nípasẹ̀ ìdí eléyìí ó jẹ́ ẹni tó ní ẹ̀tọ́ láti jogún àbí láti jọba lórí ìtẹ́ dáfídì ohun tí mò ń sọ ni wípé lúùkù pẹ̀lú ó tún sọ ní ó tún òun nínú àkọsílẹ̀ tirẹ̀ ó jẹ́ kárí wípé jésù kristi ó jẹ́ ìbátan dáfídì láti láti ara ìkan nínú àwọn ọmọ ẹ̀ èyí tí a pè ní nátánì èyí tó jẹ́ pé láti inú ìran nátánì yìí ni màríà tó jẹ́ ìyá jésù kristi ibẹ̀ ni ó ti wá ohun tí mò ń sọ ni wípé jésù kristi ó jẹ́ àjogún sí ìtẹ́ dáfídì gẹ́gẹ́ bí ọba àti pàápàá ó tún jẹ́ ọmọ fún dáfídì látinú ìran tó ti wá ẹ̀kẹ́ hallelujah ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ mi tí a bá lè wo gbogbo gbogbo àgbékalẹ̀ yìí gbogbo tí a tò pọ̀ yìí a rí wípé ọlọ́run nínú orí ọ̀fẹ́ àti agbára wọn wọ́n tò ń gbogbo ní àtòpọ̀ ní ọ̀nà tó bára wọn mu èyí tó jẹ́ pé ọlọ́run bá àwọn ènìyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó yanilẹ́nu ó bá wọn lò ní onírúurú ọ̀nà àwọn èèyàn wọ̀nyí àwọn kan dáa nínú wọn àwọn kan ò sì fi gbogbo ara dáa tó bẹ́ẹ̀ láti ẹgbẹẹgbẹ̀rún ọdún wá ọlọ́run ṣe gbogbo eléyìí láti fi pèsè sí láti lè fi pèsè bíbí jésù kristi àbí wíwá sáyé jésù kristi láti wá sínú ìran láti darapọ̀ pẹ̀lú ìran ènìyàn ohun tí mò ń sọ ni wípé tí a bá lè wo àkọsílẹ̀ àwọn àkọsílẹ̀ ìran jésù kristi a lè ṣàkíyèsí wípé ìwọ ọlọ́run farahàn níbẹ̀ èyí tí a lè pè ní oore ọ̀fẹ́ ohun tí mo sọ ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nínú àkọsílẹ̀ ti nínú ìwé ìtàn àbí ìwé ìran àkọsílẹ̀ ti Matthew a rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó farahàn níbẹ̀ ni àwọn tó yẹ pé ayé wọn kún fún ìdọ̀tí ẹ̀gbin àti ojú ó kún fún èérí ọ̀pọ̀lọpọ̀ wọn ni ayé wọn ò ṣeé rí torí pé wọ́n lo ayé wọn ní ìlòkulò tí kò sí rẹwà tí kò sì wúlò fún ènìyàn a lè rí Dáfídì ní àkọ́kọ́ ẹni tí yẹ pé ó jẹ̀bi ìpànìyàn àti àgbèrè a tún lè ṣàkíyèsí báṣẹ́bà níbẹ̀ ní ẹsẹ̀ ìkẹfà tí ọba wò ó Solomoni pàápàá orúkọ ẹ̀ ó wà níbẹ̀ ẹni tó jẹ́ ọba tó fẹ́ràn àwọn àjòjì obìnrin púpọ̀ a tún lè rí bákan náà Rehobo ẹni tó jẹ́ pé ó jẹ́ aṣẹ́wó ní ẹsẹ̀ ìkarùn-ún nínú ìwé Mátì orí kìíní yẹn ohun tó tún lè ṣàkíyèsí ẹni tí a pè ní Mánásè manasse yìí ó jẹ́ ọba tó burú ẹni tó jẹ́ pé ó jọba lórí ìjọba ẹ̀ fún ọdún márùn-ún ó lé ní àádọ́ta ǹjọ́ wá lè ṣàkíyèsí báyìí ní ojú ìran bí ọlọ́run ṣe fi oore ọ̀fẹ́ wọn sójú iṣẹ́ lóòótọ́ ọlọ́run ò fàyè gba ẹ̀ṣẹ̀ ọlọ́run ò fàyè bo ẹ̀ṣẹ̀ ọlọ́run ò fẹ́ ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ọlọ́run ń fẹ́ ìdáríjì ọlọ́run ń dáríjì ni ọlọ́run a sì máa lo àwọn ènìyàn tí kì í ṣe pé wọ́n pé èyí tó túmọ̀ sí wípé ọlọ́run lè lo èmi ó lè lo ìwọ náà mo fẹ́ ká kíyèsí eléyìí ìwọ lùgbọ́ ọ̀rọ̀ mi wípé bó ti lè wò kórí bí ayé ti ṣe lè kún fún ìdọ̀tí tàbí ẹ̀gbin tàbí ojú bó ti lè wò kí ayé tó ti lò tẹ́lẹ̀ rí bó ti lè wò kó ṣe bó ṣe wò kó bàjẹ́ tó àbí kó ti ṣe dọ̀tí tó mo fẹ́ jẹ́ kó mọ̀ wípé láti inú ohun tí kò dára yìí ọmọ ọlọ́run alààyè ọlọ́run alààyè ó lè mú un tó dára jáde wá láti inú ayé ẹ̀ ṣùgbọ́n nǹkan tó wá kù ni wípé kò fi ayé ẹ kò fi fún wọn kò yọ̀ǹda ayé ẹ fún wọn ohun tí mò ń sọ ni wípé tí o bá lè gbàyè lónìí láti jẹ́ kí o mọ̀ wípé Jésù Kristi yìí torí ẹ ló ṣe wá sáyé tó sì di ara tó di ènìyàn pé gbogbo ayé tó dọ̀tí ayé tó ní ẹ̀gbin tàbí èérí pé tó má lè gbà wọ́n sínú ayé wọn tó má lè jọ̀wọ́ ọrú ayé bẹ́ẹ̀ fún Ọlọ́run Ọlọ́run lè sọ ayé dídọ̀tí yìí ó lè sọ di rere tí ìwọ tó ń gbọ́ mi yìí bóyá alágbèrè ni ẹ́ bóyá òun mutí ni lọ́tí àmọ́ para ohunkóhun tó tiẹ̀ ti lè wò kó tọwọ́ bọ̀ bóyá o tiẹ̀ bóyá o ti mú bóyá ohunkóhun tó lè má tó ti lè ṣe gbàgbé ẹ̀ mo fẹ́ kó o fàyè fún Jésù má lè fàyè fún Jésù lẹ́ni ó lè sọ ayé ẹ̀ di titun ìwọ náà pàápàá o lè di ẹni tí Ọlọ́run lè lò àti ẹni tó yẹ pé Ọlọ́run lè ti paṣẹ ṣiṣẹ́ láti ya ayé lẹ́nu tí o bá ti ṣetán láti ṣe eléyìí o lè sọ ọ̀rọ̀ yìí pẹ̀lú mi wípé Jésù Kristi ọmọ Ọlọ́run lónìí yìí mo ti rí ara mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ tí kò lè ran ara mi lọ́wọ́ ṣùgbọ́n lónìí mo wá ké pè yín pé kẹ́ máa bọ̀ nínú ayé mi torí pé mo ti rí yín gẹ́gẹ́ bí ẹni tó wá nítorí mi sínú ayé tó kú tó sì jíǹde láti fún mi ní ìyè mo gbà yín sínú ayé mi lónìí gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà mi mo sì fẹ́nu mi jẹ́wọ́ yín gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà nítorí náà máa bọ̀nú ayé mi lónìí o kẹsì jẹ́ olúwa àti olùgbàlà mi mo dúpẹ́ torí pé ti ṣe bẹ́ẹ̀ tó kí mo ti di ọmọ ọlọ́run ní orúkọ jésù kristi olúwa wa àmín tó bá ti ṣe léyìí mo kẹ́ káàbọ̀ sínú ẹbí ọlọ́run mo wá fẹ́ rọ̀ ẹ́ pé kó o bẹ̀rẹ̀ sí ń gbìyànjú láti wá ilé ìjọsìn tí wọ́n ti ń gbàdúrà tí wọ́n ti ń ka ọ̀rọ̀ ọlọ́run nípa ṣíṣe eléyìí á lè ràn ẹ́ lọ́wọ́ láti lè dàgbà nínú ọlọ́run tó bá fẹ́ béèrè ìbéèrè àbọ̀ fẹ́ kí n gbà ẹ́ níyànjú mo fẹ́ kó pè mí sórí aago plus two three three two four six eight four six seven seven four plus two three three two four six eight four six seven seven four lórúkọ Jésù Kristi a ó tún máa pàdé ní ọjọ́ mẹ́jọ ìwọ ni ẹ̀rí kan ní orúkọ Jésù àmín. àtòpin ohun gbogbo ẹ̀yin lànà ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin mà lọ́jọ́ gbogbo.